báwo mo ṣe máa lo valentine well valentine jẹ́ ìjọ tí àyàsọ́tọ̀ fún àyájọ́ olólùfẹ́ so èmi àtọkọ mi a ṣeré jáde a lọ yọjú sáwọn tá a nífẹ̀ẹ́ sí láti bẹ̀ ara ẹ̀bùn àá fún àwọn èèyàn tá a nífẹ̀ẹ́ sí bó ṣe máa lo valentine kò tó bẹ́ẹ̀ lọ. orúkọ mi ni adéyọlá ní um, valentine ó máa make sense màá jẹ́ bèbí mi jáde hello V. what's up. yeah. <laughs> àwọn ètò ìṣeré jáde àtùpàdà sí studio then at the end of everything sílé ó yẹ yín náà àyìn láti láwùjọ. báà la ṣe fẹ́ ṣe valentine a máa ṣe ní yàrá wa náà ni a lè máa gbá ps3. ẹbí mo fẹ́ ṣe ni a máa wà ń fi iṣẹ́ iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe a ní iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ so kò sáyè àti lọ fún valentine wọn pé tí n bá délé lálẹ́ ọkọ mi á gbé mi jáde but for the afternoon a máa wà ń fi iṣẹ́. Ah, orúkọ mi ni Jamal oh, mi ò ní girlfriend so ni mo ṣe valentine so. orúkọ mi ni Táíwò Bọ́lájí bí mo ṣe fẹ́ ṣe valentine ni pé èmi àtọkọ mi àtàwọn ọmọ mi àjọ máa wà nílé a máa enjoy ara wa so táwọn ọmọ mi bá dé láti school so a lè jáde pẹ̀lú ọkọ mi pẹ̀lú àwọn ọmọ mi náà àjọjọ gbádùn lọ àdẹ́padà wálé so a enjoy ara wa pẹ̀lú valentine orúkọ mi ni sdg emmanuel oh. ok báwo máa ṣe ṣe valentine mi well inú iṣẹ́ tèmi nǹkan máa wà lémi náà ni máa chill pẹ̀lú girlfriend mi lótán torí kò ń ṣe jọ valentine kan la máa ń ṣe lọ fún anybody. orúkọ mi ni peace àlàáfíà ní yorùbá valentine hmm, mo máa sùn mi lọ anywhere mi ní lọ bí kankan kan máa dúró sílé máa sùn máa jẹun máa tọ́jú ara mi dáadáa torí mi gbọ́dọ̀ dúró kéèyàn tọ́jú mi mi gbọ́dọ̀ tọ́jú ara mi fúnra mi tó máa jẹun máa sùn máa dẹ̀ tọ́jú ara mi níjọ́ valentine ẹ ṣé. orúkọ mi ni uzo um, ọjọ́ valentine máa lọ sí beach máa jáde máa dẹ̀ gbé girlfriend mi jáde àdèmọ̀ ẹ̀jẹ̀ ara wa. orúkọ mi ni bello adínìké valentine mi mo ṣe fẹ́ ṣe ni pé èmi àtọkọ mi àtàwọn ọmọ mi bó tiẹ̀ jẹ́ pé òun lọ́lùdé bọ̀ tán bá ti skul àdìjọ máa ṣeré jáde àlọ́ gbádùn ara wa àyẹ̀njọ́ ìyàrá wa a padà sílé àwọn máa ṣe bàtà táwọn wa lọ.